bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad abilọ́wọ́n ba subhanahu wa ta'ala ìrọ̀rùn ìkẹ́ Ọlọ́run bá ní darí ẹ̀sọ́ lédè wa Nàìjíríà o àwọn tọ́wọ́n yìí Ọlọ́run jọ́ dẹ̀rọ Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run foríjìn wa o ìfòró nípa epo yìí ọmọ wa lágbára pọ̀ abilọ́wọ́n subhanahu wa ta'ala ẹ̀ṣẹ̀ wa náà ló ń dá lẹ̀ kọ́lọ́wọ́n bá fi oríjìn wá níjókòó tòní lágbára Ọlọ́run bá ọ̀rọ̀ nípa anifak ìsojú ìjì ńlá màá sọ àwọn ọ̀nà tí ó pín sí àti ọ̀tọ̀ tí ń bẹ láàrin nifaku àìtìkọ́ọ́dí àti nifaku amali tá bá ń sọ nípa anifak báwọn afọ́ ní àkídà bí wọ́n ṣe sọ nípa rẹ̀ ó ní idharu islami wal khair wa ibtani al kufri wa sharri ohun tí ń jẹ́ nífàkù nù àwọn Yorùbá sọ pé ojú èjì ṣùgbọ́n báwọn àfáà bí wọ́n ṣe wí ó ní kéèyàn máa ṣe àfihàn pé mùsùlùmí léèyàn níta kéèyàn máa ṣe bí ẹni rẹ ṣùgbọ́n ní ibú ni ní kọ́ máa ṣe bí mùsùlùmí lójú ayé ṣùgbọ́n tẹ́ ẹ bá kàn án nínú yàrá lónìí nìkan hey àwọn ọ̀fọ̀ oríṣiríṣi ń lọ kẹnu ẹ̀ àwọn ògèdè oríṣiríṣi àwọn àbùsárí tí ò lópin ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ bí ọba sùn togun-togun ni nígbà ya rẹ̀ ọlọ́ba ń ọ̀nbẹ̀ẹ́nbẹ̀ sùmọ́tẹ́ bá jọ wà pọ̀ yóò ní mùsùlùmí lónìí náà ẹjọ́ máa rẹ́rìn ẹ̀rọ pẹ́ ni rẹ́ ni sùmẹ́ ni bú ni. ìzàárò lè islam ìzàárò lè islam wal khair ìmáa ṣe bíi mùsùlùmí ìmáa ṣe bíi ẹni rẹ́ tó jẹ́ pẹ́ ni bú pátápátá ayé ọ̀run lónítàn. wà ìbùtọ́ ọ̀nà lè kó fúri àìgbọ́lọ́wọ́n bá gbọ́ yọ pamọ́ kò ní sàfihàn rẹ̀ síta wọ̀ṣárì aburú tí ń bẹ nínú ọkàn rẹ̀ ẹ̀ lè rí kọ́ sàfihàn rẹ̀ ní gbangba. ẹni pé mùnàfíkì òun lẹ́ni tó ṣe wípé ìmọ̀ tutọ́ funfun sílẹ̀ tí ó di ẹ̀jẹ̀ tí ó dìínú mùnàfíkì nù olójú èjì ọ̀dàlẹ̀ mùnàfíkì nù mùnàfíkì látàrí wípé ó ń ṣe àfihàn Islam òun kó fa mùsùlùmí ló fi jẹ́ pé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ìyà tiẹ̀ ni ó pọ̀ jù wájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà nínú suratu tawba àyà ẹlẹ́ẹ̀kẹtàdínláàdọ́rin sixty seven ọlọ́run ní innal munafiqina humul fasiqun dájúdájú àwọn mùnàfìkì àwọn gangan ní pòkì àwọn gangan lọ́ọ́ bàyè jẹ́ yẹn ni pé al-kharijuna mina ṣáríyìn àwọn yẹn gángan àwọn tó ṣe pé wọ́n ti kú ònú ìmọ̀ tẹ̀lófin ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n ti jáde kó ònú ẹ̀sìn islam wọ́n yẹ ṣe mùsùlùmí kankan. Allah subhanahu wa ta'ala ọlọ́run wá sí àwọn mọ̀nàfíkì lẹ́nu tó ṣe pé wọ́n burú lẹ́dàá ju kẹfìrí lọ mo ṣe wí síwájú nínú suratu nisa àyà one forty five ogóje àti ẹyọ márùn ọlọ́ni innal munafikina fi darkil asfali minan nar ìsàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ iná ọlọ́ni níbẹ̀ lòun ó fi àwọn munafiki sí tọ́badíjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà kọ́lọ̀nkọ́là wa kò ń bi nifaq. láàyè mi nínú suratu nisa àyà one forty six ogóje àti one forty three ogóje àti ẹ̀yọ mẹ́ta ọlọ́run sọ ń bẹ̀ wípé innal munafikina yukhadi'una Allah wa huwa khadi'uhum ọlọ́run dájúdájú àwọn munafiki yìí wọ́n rò pé àwọn ń tan lọ́wọ́n ọba jẹ́ ní o wọ́wọ́ àkọ́dẹ́rùn ọlọ́run sì ń ta wọn náà jẹ. yẹn ni pé aljazau min jinsil amal yukhadi'una Allah walladhina amanu wọ́n rò pé àwọn ń tan lọ́wọ́n ọba jẹ àtàwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wọ́n ń tan wọn jẹ. wa man yakhda'una illa anfusahum ọlọ́run ni wọn ò tẹ́ ẹnìkankan jẹ orí ara wọn ni à ń tàn jẹ wa ma yash'urun bí wọn ò tiẹ̀ fura mọ́ bẹ́ẹ̀ ọlọ́run wá fi kún pé fi kulubi maradun fazadahumullahu marada àárẹ̀ wọ́n bẹ nu ọkàn wọn àìrẹ̀ iyèméjì fazadahumullahu marada ọlọ́run wá kàn kún àárẹ̀ tí ń bẹ nínú ọkàn wọn. walahum adhabun alim ìyẹlẹ́ta ìlérò yóò máa jẹ tiẹ̀ lálùkì àmà torí kíni ìmọ̀kánu yẹ̀kùdìbọ̀n torí ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n pè ní rọ́ ìyẹn Munafiki olójú méjì ọ̀pọ̀n mi òkè rútilẹ̀ asọ̀rùn wájú mọ́tìpàkọ́ àwọn ọkọ̀ oríṣiríṣi tí mùnàfìkì ń jẹ́nu òtútọ́ funfun lẹ̀ di ẹ̀jẹ̀ sínú munafiki níjàmbá ọ̀jẹ̀ ń lé orò jẹ́ ń lé eégún yóò ṣe ìsìláàmù yóò ṣe kèfèrí gbogbo ọdún pátápátá ìní máa bá wọn ṣe òkè ìbàdàn wọn ò jọ bọ́ ni ọ̀ṣun òṣogbo wọn ò jọ bọ́ ni jẹ́nẹ́rẹ́ ìwọ̀n àbátúndé wọn ò tún jọ ṣe náà ni bọ́dún olólùfẹ́ bá dé wọn tún jọ sí náà ni so munafiki ní ń jẹ́ báwọn ojú rẹ̀ gbébì kan tá bá ń sọ nípa anifak oríṣi méjì oní nifak ti ń bẹ ojú èjì méjì oní ń bẹ èkíní anifakulẹ̀ àtẹ̀kọ́ọ̀dì kéèyàn ó jẹ́ olójú méjì lábala àdìọ́kàn lábala ìgbàgbọ́ eléyìí gángan ní nifak èyí tó tóbi jùlọ léyìí tó ṣe pé ẹni tá a bá rí ìwà yìí lára rẹ̀ ẹni tá a pé àdé ọkàn rẹ̀ bánú onínìfàkù àìtìkọ́dé yudhiru sahibuhu al-islama yóò máa ṣàfihàn pé mùsùlùmí lòun ní gbangba wà yóò tẹnu lè kó fọrọ tòmọ́tẹ́ bá dénú rẹ̀ hey, olóòsà parawo ni. wàá dà náà irú ìran nífàkù báyìí ìmọ̀ ń gbé ní kó nú ẹ̀sìn ni téèyàn ò tiẹ̀ ní jẹ́ mùsùlùmí kankan rárá kódà ẹni tó wáyé pé nífàkù tiẹ̀ ojú èjì tiẹ̀ nínú ẹ̀sìn bí tiẹ̀ bá ṣe rí ni yakunu fi dárìkìlà asfali minan nar ìṣàlẹ̀ṣàlẹ̀ ẹ̀ná oníyọ̀ wà tó bá dé ọ̀gbìn àlùkìyàmà níbi tí iná tó ti tú níbi tí iná ti pọ̀ sí tí yàrá iná ti pọ̀ jù sí jùlọ ibẹ̀ ni ó wà. ìrora eléyìí àní máa lé ní kó nù ẹ̀sìn Islam àwọn tí wọn bá jẹ́ pé irú mùnáfìkì tí wọn ti kọ́ dé bá ni Ọlọ́run ròyìn wọn bí sifati sharri kulliya gbogbo ròyìn aburú pátá lọ́lọ́run fi ròyìn wọn ọlọ́run ní kèfèrí ni wọn ẹni pé wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́run tó fi istihza'u bid-din ìmá fẹ̀sìn ọlọ́run ọba ṣàwẹ́wà ìmá fẹ̀sìn ọlọ́run ṣàwàdà ọlọ́run fi ròyìn wọn wa sukhriyat minhum àwọn tí wọ́n ń ṣẹ̀sìn gan ká máa mú wọn ṣe ká máa fi hàn pa ọlọ́run fi ròyìn wọn wal-mayli bil-kulliyati ẹni wọn ó fèfè sọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ ọ̀tá islam limu sharakati yẹn lahun fi adawatil islam wọn ò jọ máa gbógun ti islam ni wọn ò jọ máa bá islam ṣe ọ̀tá àtàwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí ni àwọn tá a wá wí mọ̀jọ̀dọ́n fi kulli makani wa zaman kò síbi tí wọn ò sí o kò sáyè tí wọn ò wá o kò sígbà téèyàn ẹ̀rí mọ̀nàfíkì kódà ń yá níbi wa muhammad sallallahu alayhi wa sallam ara àwọn tí wọ́n jẹ́ mọ̀nàfíkì tí wọ́n pọ̀ lọ sálálú kámátì ẹ̀ wá sọ lásìkò tó ṣe pé àti ẹ̀tún wá wà nínú rẹ̀ yìí ẹni pàwọn tí ẹ ká lè pè ní mùnáfìkì mùnáfìkì tòótọ́ tó ṣe pé yọ̀ọ̀ra sínú ná ìlànà tó bá yẹ pé nífàkù tiẹ̀ àìtì kọ́ dé ni ẹni pé ó ń ṣe àfihàn ìsìláàmù ó ń fi ìsìláàmù ṣe bójúbójú ni ṣùgbọ́n kèfèrí ni nínú nínú ikùn rẹ̀ ìpín àkọ́kọ́ nù ìpín àkọ́kọ́ yìí ó náà pín sọ́nà mẹ́fà ìyẹn kófòrò nífàkún àìtìkọ̀déyùn ópin sọ́nà mẹ́fà ìpín aláwọ̀kọ́ tẹ̀kídébù rọ̀sọ́ọ̀l kí yẹn sọ pé jùsẹ̀ náà bá òpòrọ́ ni. ìkejì tẹ̀kídébù bá di máa já àbí rọ̀sọ́ọ̀l rọ̀sọ́ọ̀l apá kan náà ń tàn tó mú wá fún wa bí àná Kùrán ni bí àná hadithi ni kí wọ́n sọ pé irọ́ ni kò sóòtọ́ ń bẹ̀ mùnàfíkì ni máa ń ṣe báwọn. bugdu ar-rasuli sallallahu alayhi wa sallam ìkórìíra òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam lọ́dọ̀ àwọn mọ̀náfìkì ńlẹ́ ti bá. yàtọ̀ sílẹ̀ yẹn búgdó báàdì máa já àbí inú ntànàbí mu wa lọ́rọ̀ ọlọ́run ládìfini ní súnani ẹni tí ó kórìíra rẹ̀ àwọn mọ̀náfìkì ni. kódà wọ́n kórìíra àwọn ansọ́r wọ́n kórìíra àwọn sàhábà ridwanullahi alayhim. lára ń tẹ́ fi máa àwọn mọ̀náfìkì yìí ó ní alimasarrotu bin khifadi dini rasul tí wọ́n rí pé ẹ̀sìn anábì bá ń lọ ọ̀lẹ̀ báyìí táwọn mùsùlùmí ọ̀rọ̀ wọn mọ́ inú wọn máa dùn ẹni tí inú ẹ̀ bá ń dùn báwọn mùnàfíkì náà tẹ́pọ̀rọ̀ mùsùlùmí kọ̀ọ̀kan ọ̀rọ̀ mùsùlùmí ntí ọ̀dà ọ̀nsẹ̀lẹ̀ sí mùsùlùmí òun wá ń rẹ́rìn ó ń fò òkè irú ẹni báwọn mùnàfíkì ni o nífàkùn ìrìntẹ̀kọ̀ọ́dẹ́yọ́n mọ́kùnrin jùmínà lè mi là nífàkùn tí ó gbé kó nu ẹ̀sìn Islam nù ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ̀ ni alikarahiya tó ní ti sọ́ọ̀rì dín rasul munafiki inú rẹ̀ ò ní dùn tẹ́sí sáàmù bá ń mókè táwọn mùsùlùmí tí a bá ń rọwọ́ tí a bá ń rọwọ́ ọ̀rí torí wọ́n ń kàkè sọ wọn ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà tí nífàkù àìtìkọ́ọ́dé tó pín sí mẹ́fẹ̀ẹ̀fà láti gbọ́n yẹn pé nífàkù àìtìkọ́ọ́dé ó pín sọ́nà mẹ́fà ìkíní ìkẹfà láti gbọ́n ìyẹn jẹ́ ìran alákọ̀ọ́kọ́ ìyẹn nífàkùn akbar ìran ẹlẹ́ẹ̀kejì nifaqun amaliyyun ó ní ìwà ojú èjì lábala iṣẹ́ ṣíṣe tí èsè níbi àdìọ́kàn eléyìí ńlọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ńlá kó sínú àfikọ́lọ́wọ́n bá kó sí àánú ẹnì kọ̀ọ̀kan wa níbẹ̀ èèyàn máa jẹ́ mọ́mì ni o ṣùgbọ́n yóò sì máa jẹ́ mùnàfíkì náà lápá kan níbàámu sí ìkànnà àwọn àwàyí tí bá ń bẹ lára onítọ̀hún nínú hadith ojúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé arba'un man kunna fihi kaana munafiqan khalisa wa man kaanat fihi khislatun minhunna kaanat fihi khaslatun minan nifaq hatta yadaha idha hadatha kadhaba wa idha tumina khan wa idha ngodaro wa idha fàjárọ àwọn àwà burúkú mẹ́rẹ̀ẹ̀rin tábà lọ́wọ́ mùnáfìkì náà wọn náà wàá máa ronú sí o ètí bá ń bẹ lọ́wọ́ rẹ ń bẹ kó o tètè lọ pátì Ànábì ní àwọn ìwà burúkú mẹ́rin kan bẹ ẹni tí mẹ́rẹ̀ẹ̀rin tábà rí lára onítọ̀hún kàánà mùnáfìkàn khalisan ògidì mùnáfìkì an absolute one òun lónítọ̀hún òníyọ́ màjẹ́ o wàmàǹkánà tí fi yẹ khaslatun minhunna ṣùgbọ́n tó bá jẹ́ pé ìkànnì àwọn wà mẹ́rẹ̀ẹ̀rin ńlá bá bá lára rẹ̀ a jẹ́ pé káàní ti fi ẹ̀ khaslatun minan nifaq ìwà kanú wa mùnàfíkì mẹ́rẹ̀ẹ̀rin ìní ń bẹ lára onítọ̀hún kò ní yẹ kò ní gbò tí ó máa jẹ́ one over four mùnàfíkì hàtàyàdá tí ó fi fi wà burúkú tí ó fi fi lẹ̀. ìkíní ìdá tómìnà xọ́ọ̀n bí wọ́n bá dára dé táwọn èèyàn ti á fẹ̀yìntì tí á kówó sí lọ́wọ́ tí á fọ̀rọ̀ sí lọ́wọ́ yóò sì jàǹbá rẹ̀ owó tí wọ́n fún yóò na yóò tún wá sí àtakò pé èmi níjọ́ lẹ́ fún mi lówó mùnàfíkì níjàmbá ẹ ti dára dé ẹ ti kẹ́mi lé àwọn yorùbá lẹ́yìn tí ẹni tá a bá fẹ̀yìntì bí ọba yẹ ìwé ní wí òun ò ní sọ mùnàfíkì níjàmbá ìwà abú ọwọ́ ẹ̀ ló wà ìdá tómìnà hàn bẹ́ẹ̀ bá fi ọ̀rọ̀ sí lọ́wọ́ pídàkùn àṣírí mi ni má sọ fẹ́ kankan yóò tú ta ẹ̀ẹ́dínyàn sọ̀rọ̀ fún un nígbà tí yàn bá lọ kéde lórí rédíò pétọ́ nǹkan báyìí ní ń ṣẹlẹ̀ sí mi o ní ọ̀rọ̀ tó fún mùnàfíkì bọ́rọ̀ rí nu láwọn Yorùbá fi sọ pé ibi tí ẹnu dé ẹsẹ̀ ò lè débẹ̀ láìláì mùnàfíkì náà ròyìn. wa tí mùnàfíkì tó bá bọ́ sọ̀rọ̀ kan gbogbo ọ̀rọ̀ ń pátápátá irọ́ lè bí bá sálámà tó ní ẹ̀ka alẹ́ o yà wò ta ìyẹn máa ń yiri ọ̀rọ̀ mùnáfìkì wò ni kéèyàn tó gbà wọlé. wàyídà áhàdà gọ́dàrọ̀ bí mùnáfìkì tó bá ṣe àdéhùn yóò jàǹbá rẹ̀ àdélé mi lọ́la sí òjò bá ń lọ ó ní problem òsò síbànújẹ́ náà rọ̀ rẹ̀ lẹ́ẹ̀bà débẹ̀ lẹ́ẹ̀bà ní banlé mùnáfìkì ní jẹ́bà. nígbà wọn ó gbapò tí ibò ń jọ́ kínní àná àwọn àdéhùn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tùnú ọ̀rọ̀ dùnú lóríṣiríṣi á ṣègbà á ṣàwo wọn á débẹ̀ tán ẹ̀bọ ni à ń ṣe sọ́lọ́ wọn ò rántí aráàlú kankan mọ́ bí a sẹ́yìn ló tún ayẹkẹ́ tó máa sọ pé àsanwó oṣù fún yín ẹ̀yin ẹ̀yin sí wò gbowó oṣù sí wò ọ̀jẹun kébi ọmọ pàwọn aráàlú síbi Islam ti sọnù yẹn ni pàwọn tí wọn bá jẹ́ mùnàfíkì ìdáhàdàgọ́dárọ̀ ọbaṣadé ń pé tọ́ a òun ó tún lu ṣe owó ìlú òun ò ní lò ń pọ́npọ́ gbogbo ohun tí ń sọ pátápátá ìdàkejì rẹ̀ nìkan máa retí lọ́dọ̀ rẹ̀ ẹ gbádùn ẹ gbà pé yàlẹ́ jẹ lásìkò rẹ̀ mùnàfíkì nù. wàyídà kọ́ọ̀sọ màfàjàrọ̀ bí mùnàfíkì bí bá ń jà alájàngbìlà ni bẹ́ẹ̀ bá là á kò ní gbọ́ alájàngbìlà mùnàfíkì ní jẹba yẹnni pàwọn ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹni tí wọ́n bá ba lára rẹ̀ nífà kọ́n àmàlẹ́yọ̀n níbẹ̀ lọ́wọ́ onítọ̀hún hadith tí mo kà tán àárín nínú Bukhari àti Muslim kódà hadithun muttafaqun alayhi Bukhari àti Muslim ẹnu wọn kò lórí pé hadith náà hadith sọ̀rọ̀ láfíà ni. àwọn ìwà mẹ́rẹ̀ẹ̀rin tá a kà á lẹ́yìn ẹni tó wáyé pé mẹ́rẹ̀ẹ̀rin ni bá ń bẹ lára rẹ̀ fakọ̀rìtìtà máa fi àṣàrò kò lóhùn gbogbo ní ti ń jábúrú ayé pátá ńlọ ti sarajọ sàrọ̀ onítọ̀hún wàhálùsọ̀t fìhì nùmọ́tò mọ̀nàfíkìn gbogbo ń tà fi ròyìn mọ̀nàfíkì pátápátá ńlọ ti pèsè àrò onítọ̀mọ̀ wọ́n tó ayẹ́pẹ́ yọ̀ọ̀ka méjì ní bá ń bẹ lára rẹ̀ látàrí ọkàn náà yóò sì máa jẹ́ pé wàkàn ní wa méjì ní wa mọ̀nàfíkì ọ̀nbẹ lára rẹ̀ nù. fàyínà òkò di yàtúntà mi àwọn fìlà ábde xìsọ́ọ̀lù nàkàyèrè bó ti jẹ́ pé pé àwọn àwa dáadáa gbogbo ti ń jẹ́ dáadáa pátá àlèbá lára èèyàn bẹ́ẹ̀ náà ni gbogbo wa burú àlèbá lára èèyàn náà o kọ́lọ̀ ń kó jẹ́ kí dáadáa kọ́ máa bẹ́ẹ̀ nù gbèsè ayé wa. lára àwọn àmì tá a fi dáàmú náà fi kí mọ́ àtàkásùlù fi sọ̀lá bí wọ́n bá pèrún báyìí inú rẹ̀ ọ́ bàjẹ́ ni ẹjá lọ kírun kò ní kírun lójú ọjọ́ irun alẹ́ mùnáfíkì ò ní bá wọn kí i irun àsùnbà mọ̀nàfíkì ò ní bá wọn kí ṣùgbọ́n irun àsùn irun àìlà àlàásárì tí gbogbo èèyàn ó ti rí i pé a mùsùlùmí ti ẹni bàbá yìí so mọ̀nàfíkì ì máa bá wọn kí ọlọ́run sọ pọ̀ nípa àwọn mọ̀nàfíkì nínú sọ́látù nìsáì káà náà ká lọ yẹ̀wò dáadáa mọ̀nàfíkì kò ní kírun tiẹ̀ níjàmá bí a bá ń pẹ̀rùn kò ní lọ so eléyìí náà lára àwọn ìwà mọ̀nàfíkì òǹlẹ́lẹ́yìí òní ọwà kọ́lọ̀ nkọ́sà ni wà kọ́mọ̀ṣẹ́ amúnáfíkì lára àwọn ìwà burúkú tó yẹ kéèyàn páyà jùlọ òní kéèyàn jẹ́ múnáfíkì ló fi jẹ́ pé ìkànnì àwọn tàbíọ́n ìyẹn ibnu abi mulaika wọ́n sọ náà rẹ̀ wípé adiraktu thalathina min ashabi rasulillahi sallallahu alayhi wa sallam kullum yakhafu nifaqan ala nafsi ìyẹn bí ọgbọ̀n nínú àwọn sàbí ànábì tọ́lọ̀ ní kó wọn ọba láyé ẹnì kọ̀ọ̀kan nínú gbogbo wọn ìní máa páyà ìwà nifak ìwà ojú èjì kí wọ́n máa ṣe mùsùlùmí díẹ̀ kó tún ṣe kèfèrí náà díẹ̀ wọ́n máa páyà rẹ̀ lẹ́yìn tá a ti àmì eléyìí tán ó yẹ ká ṣe àgbéyẹ̀wò ìyàtọ̀ wo ní láàrin nifakun àìtìkọ́ọ́dí àti nifakun amali gbogbo ẹ̀ pátápátá ká máa burú kálíbà àjìnà sábúrú ni o kì í sì pa àfẹ́ ṣe àbúrú rárá o tá bá ń sọ nípa ìpínyà àbí òǹyà tí ń bẹ láàrin wọn ìkíní anifakul akbar yukhriju minal milla ìwà mùnàfìkì èyí tó yẹ pé ló tóbi jù lọ eléyìí máa gbéni kóńdó ẹ̀sìn islam ni o àjọ ń ṣe islam ọdún iléyàdé àjọdé àjọṣe ọdún eégún tún dé òòtún gbẹ̀yìn ń bẹ̀ náà wọ́n tún ń ṣe kánífà kánífà kánífà ó tún bá wọn dá sí i tún ń bọ́ kí jáde náà ni olóòlù tún jáde ẹ̀túnjọ náà ni ó darí ń bẹ̀ ọ̀kọ̀já mọ́sálásí à èyí ṣe mùsùlùmí èyí ṣe mùsùlùmí rárá ọ̀ máa ń kódà ní tó ń ó ti gbé ọ jáde ní ẹ̀sìn Islam ṣùgbọ́n nífàákùn ní asgar ọ̀ ń parọ́ ni ọ wà ní mọ́tò níbo ló dé a mo ti fẹ́ àdọ́dọ̀ yín ọ wà ń bàdàn níbo ló wà a mo ti wà ní airport báyìí o irọ́ ló ń pa ìwà mùnàfìkì níbẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ jáde kó ní ẹ̀sìn Islam o ṣùgbọ́n wà kan náà àwọn ìwà mùnàfìkì oníbẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀ alágbájá ó tó bá wọn o kò tó ìwà kò gbé ọkọ ní ẹ̀sìn Islam sùmọ́ kíyè sára ó kírun lójú ọjọ́ eléyìí ìyá rẹ̀ tiẹ̀ pọ̀ torí pọ́lọ́ ń sàdéhùn ìyá rẹ̀ nù Suratul Maun fawailun lil musallin alladhina hum an salatihim sahun ọlọ́ni ìyà tó lówúra ìyà tó tóbi ègbé ìparun òfò kọ́mọjẹ́ táwọn olùkírun kan àwọn tó ṣe wípé wọn è kírun lásìkò rẹ̀ àsìkò rẹ̀ ó ti kọjá wọn ó tó kì so munafiki ọ̀nà tí bá ń ṣe báwọn ẹ̀dá kan jẹ́ ajáwọ́ kúrò ńbẹ́ yẹnni pé ìyàtọ̀ alákọ̀ọ́kọ́ láàrin nífàkù àìtẹ̀kọ́ọ́dí àti àmàlẹ́ ó ní pé ojú èjì lábala ti ìgbàgbọ́ tó jẹ́ ti àdìọ́kàn ì máa gbé ní kò nú ẹ̀sìn Islam ni o ṣùgbọ́n ìtọ́jẹ́ ti bí iṣẹ́ ìyẹn ń parọ́ ọ̀ ń parọ́ ògbé ọkọ̀ nú ẹ̀sìn Islam sáàmà parọ́ pé Ọlọ́run bímọ ntọ́lọ́wọ́n bò wí mọ́sàfitì rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run eléyìí ló burú jù nírọ́ tó yẹ pé yẹn lè jìyà kéèyàn wọ náà ìyàtọ̀ lẹ́ẹ̀kejì ni pé ananifakale akbar ìkhtìláàfù àṣírí wal àlàníyà filantikọ́d yẹn ni pé kọ̀kọ̀ àti gbangba wọ́n yàtọ̀ síra wọn níbi àdéhọ́kàn mùsùlùmí ni nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n tẹ́ ẹ bá dé ilé ha òòṣà ti ń bẹ́nu lé rẹ̀ ogun ò lè kó bí sì ń rá bàbà níwájú òòṣà àbejì bẹ́ẹ̀ ni ń rá bàbà níwájú òòṣà ọlọ́jọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so irú ẹni báwọn ó ti kó nínú ẹ̀sìn Islam yín ti ń bẹ nínú àdìẹ ọkàn rẹ̀ yín ti ń bẹ ní kọ̀rọ̀ rẹ̀ ó yàtọ̀ sí yín ti ń bẹ ní gbangba ṣùgbọ́n ní fáko asgar ìkìtìláàfọ̀ sídìwàlàlà ní yàfìlà àmàl yín ti ń bẹ lọ́kàn àti yín ti ń bẹ níta tiẹ̀ níbi iṣẹ́ ń ló ti yàtọ̀ kése níbi àdìẹ ọkàn yàtọ̀ lẹ́ẹ̀kẹta ni pé ananifákàlẹ̀ akbar láyé sọ̀rọ̀ mi mọ̀ mí nìyí ẹ ń bá pera rẹ̀ ní mọ́mìnì nífàkù yìí tó tóbi hàn àlèbá lọ́wọ́ rẹ̀ mọ́mìnì ò ológun kájọ ló máa bọ̀gún torí pé ọjọ́ lọ́kadà wọn ní kẹ́ máa dáwó wọn fẹ́ wọn akọ́ fowó lẹ̀ pé ah, ogun má fẹ́ jẹrẹ wẹ̀ kí ni ó fẹ́ jẹrẹ kí ni ó mú jẹrẹ gangan ná yẹn ni pé bá jẹ́ mùsùlùmí ò ní bá wọn dá ni ọ́ jí kí mọ̀ wípé ẹni má bàa wa mùnàfíkì ìyàtọ̀ lẹ́ẹ̀kẹta ni o ẹni pé tó bá jẹ́ mùnàfíkì ẹ bá jẹ́ mùmínì ìwà mùnàfíkì alákọ̀ọ́kọ́ tí wọ́n ń gbé ni kó nu ẹ̀sìn Islam àìlèbá lọ́wọ́ rẹ̀ ẹ ẹ̀ lẹ́rẹ́ ń tọ́gbọ́ lọ́wọ́ ọba gbọ́ kọ́ wa lọ sóṣogbo lọ́dún tí wọ́n bá ń bọ Ọ̀ṣun Òṣogbo ẹ lè rí láéláé ẹ bá jẹ́ mùmínì tòótọ́ wọn gbé chọ́ọ̀chì lọ́rọ̀ ń wá kàn ẹ lè rí láéláé ṣùgbọ́n tí ì bá ṣe mùmínì tó jiná kódà ládùúgbò bìkan lẹ́nìkan ọ̀rọ̀ kan fẹ́ ṣe bí awọ láàrin mùsùlùmí àtàwọn kèfèrí ẹnìkan fẹ́ dá sí àfáwọn ní ahàn ìwọ má dá sí tiẹ̀ sọ pé ọlọ́mọ bá ní du ẹlẹ́dẹ̀ wa ṣé mùsùlùmí wà lẹ́yìn sọ eléyìí wẹ́ẹ́ mùsùlùmí ó ti jáde kó nu ẹ̀sìn Islam. wàá mẹ́rin ní fákọ̀lẹ̀ asgar faqad yasdudu min al-mu'min ṣùgbọ́n bí ká parọ́ mùmín lè parọ́ ṣùgbọ́n jáwọ́ kó ń bì rọ́ à ń ṣe títí ti àgbéjáde ní ìsìn anna nifaq al-akbar fil ghalibi la yatubu sahibu ẹni tí wáyé pé nifaq tiẹ̀ ojú èjì rẹ̀ ti ń ṣe lábala ti àdìọ́kàn bá ní a ah, èrò lẹ́yìn kò lè túbá ń bẹ kì í kò lè túbá bí ó sì bá kún tiẹ̀ nu pé nǹkan kan náà gbogbo wa ẹ àtúnfà àtẹ̀ntì ọ̀fà nǹkan kan náà àtẹ̀ntì ń bọ̀gùn ọmọ ìyá kan náà ni wá ọlọ́ọ̀nìkan náà làwọn ń pè ẹ̀ntì ń bọ̀gùn àtẹ̀ntì ń bọ̀ Ṣàngó àtiwọ́ ń pọ̀ lọ́hùn wàá lọ́n kan náà lẹ́ ń pè ọmọ tó ń sọ lẹ́nu o irú ẹni báwọn kò lè tù ú bá bí ó sì bá kún tiẹ̀ nu ṣùgbọ́n tó bá jẹ́ pé kúfùrù tiẹ̀ táyé pé nìfà kù tiẹ̀ lábala ti iṣẹ́ ńlọ ti ń jẹ́ ńlọ ti ń jẹ́ mùnáfìkì eléyìí ó ṣeé ṣe kóun ó tú bá ní tiẹ̀ o bàbá Ibn Taymiyyah àkọlọ̀ ńkọ́ bá ní kẹwọn bàbá sọ pé wa kathiran ما تعرض للمؤمن شعبة من شعب النفاق ثم يتوب الله عليه ẹ bá jẹ́ mọ́mìnì nígbà míì láwọn ọ̀pọ̀lọpọ̀ àsìkò míì ẹ̀ka kan náà àwọn ẹ̀ka ìwà nifak yẹn lábala ti lábala ti amali ó ṣeé ṣe kọ́tọ́wọ́ mọ́mìnì kọ́tọ́wọ́ rẹ̀ ṣẹlẹ̀ ó lè parọ́ ṣùgbọ́n kò tí ètúbá lọ́sọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́run wó wakọ̀dí yẹ́rìndò alakọ́lbìhí bàdùmá yójúbù nífàk wọ́yẹ̀ fáwọn ọlọ́hùn àníwò alẹ́ tó jẹ́ múmi nìṣẹ́ apá kan náà àwọn kan tó ṣe pé ó lè sọ ní di ìmùnáfìkì a máa fẹ́ ṣẹlẹ̀ sí múmi ní ṣùgbọ́n lọ́wọ́ bàṣẹ́ wọn wà tán á ọlọ́wọ́ bó kọ yọ. ni wípé ẹ bá ṣe pé nífàkù ti kọ́ dín ni lábala ti àdìọ́kàn ó nífàkù tiẹ̀ bá irú ẹni báwọn ẹ má rò pé yóò tù ú bá o kò lè tù ú bá bí ó sì bá tiẹ̀ kú ńlọ́wọ́ wàá ma nífàkù lè akbaru faqala Allahu ta'ala fihim nífàkù èyí tó tóbi pọ̀ lọ́lọ́wọ́ bá ń sọ nípa rẹ̀ pé summun bukmun umyun fahum la yarji'un ọlọ́run ní ẹni tá a bẹ̀rẹ̀ ní nífàkù ètí kọ́ dí lára rẹ̀ irú ẹni báwọn summun etí ẹ̀ ti di kò lè rí ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá máa bookman ẹnu ẹ ti di ẹnu ọ̀yáyá kò lè kò lè kò lè fẹ́nu sọ ọ̀rọ̀ náà ọba tó dáa mọ́ wọn mú yọ́n kódà ojú ẹ̀ ti fọ́ kò lè rínà rí ìmọ̀lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kò lè rí mọ́ fáwọn láyà rí jẹun ẹni tó lè bá ti àdìbà wọn ó ti di létí kò lè sọ̀rọ̀ ojú ẹ̀ tó fọ́ eléyìí ò lè rínà ródodo mọ́ lórí lórí ìdààmú dààbò ibẹ̀ ni ó kù lé lórí yẹn ni pé láyà jẹun ẹni pé wọn lè ṣeré padà sínú tó jẹ́ òdodo wọn lè jẹ́ mùsùlùmí nínú má ṣùgbọ́n níta wọn lè máa jẹ́ wa qala Allahu ta'ala fihim awala yarun sáwọn mọ̀nàfìkì wọn ò kíyè sára ni wọn ò rí pé fìtínà ń dé bá wọn lọ́dọọdún lẹ́ẹ̀kan abẹ́ẹ̀ méjì lẹ́yìn náà wọn ò ronú kí wọn ó túbá lọ́sọ́dọ̀ ọlọ́run wala hum yadhakkarun wọn èsì yẹn fi ọ̀rọ̀ lọ́wọ́ bá kí wọ́n gbọ́ kí wọ́n fi ṣe ìrántí yẹn ni pé ìwà mọ̀nàfìkì ìwà tí ọ̀dá ni o kò yẹ kí wọ́n bá lọ́dọ̀ mùsùlùmí àwọn yorùbá ní bẹ́yìn ọba ṣakala kọ́ ṣakala bẹ́yìn ọba ṣakolo ṣakolo ẹni pé tọ́ba jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí káwọn gbé mùsùlùmí tó yanjú ni ọ́ nínú ayé alukọ́ra ní suratul bakọ́ra ọlọ́run ní òdàkọ́lò fi sílùmí káfà ẹni tí ọba ṣe ìsìláàmù yóò ṣe láṣẹ délẹ̀ ni o ó ṣe ìsìláàmù ó ṣe ẹ̀sìn àtòfin tí ń bẹ́nu ẹ̀sìn méjèèjì ńlọ́gbàpọ̀ kìsìpọ̀ wà máa ṣe ìsìláàmù ẹ nínú mọ́ṣáláṣí lẹ́nu ọjà rẹ ó wá ní fi ẹ̀sìn bẹ́ẹ̀ wọn ò ní mọ̀ lẹ́lẹ́sìn Islam lẹ́nu iṣẹ́ jí kí wọ́n dọ̀ ọ́ mà lẹ́nu iṣẹ́ wípé a mùsùlùmí ńlẹ́lẹ́yìí lẹ́nu iṣẹ́ wọn ń bọ̀gùn wọn náà ni ó ti yá ẹjẹ́ àjọ bọ̀gùn ebi ń diṣẹ́ wa ni ní diṣẹ́ rẹ̀ kọ́ bá ti ṣe lẹ́yìn mùnáfíkì ni o ẹ̀ ń bá kó sórí eléyìn kò lè rí ìyọ̀nà Ọlọ́run. láwọn ọdún bíi mélòó kan sẹ́yìn wọ́n ní àwọn irúnmalẹ̀ ń bínú irúnmalẹ̀ ń bínú àwọn kan wọ́n pa ọjà láàrin bíi ijọ́ mẹ́ta gbogbo àwọn àyè tí wọ́n ti pa ọjà ń pátá lọ́jà wọn ti jóná ṣùgbọ́n àwọn tí wọn ò wọn dá sí ẹnu mi gbà mórí kan ládùúgbò wa ẹni tí ò bá wọn dá sí iná jó nígbò tó dé ọ̀dọ̀ rẹ̀ báyìí iná bá sì kú wí ẹni wípé lára ọ̀rọ̀ nípa tàwa kòlùtà sọ́njẹ́ lò òun náà tó lélẹ́yìn náà ẹni pé bí bá ti bọ́lọ̀ ń dúró ọlọ́wọ́n bó tó ìwà mùnáfìkì ẹ̀já jìnà sí so ìwọ ojú èjì olójú méjì ó ṣe ìsìláàmù díẹ̀ ó ti ṣe kèfèrí díẹ̀ sí islam nìkan kó lè bá rojú rẹ ọlọ́run ọlọ́run sí alọ́mọ àlùjánnà ọlọ́run mọ̀ṣá ní ọmọ náà ربنا إننا سمينا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد